sí ohun kan tí like in bíbá yeah this is my favourite. Ah, eh, ah, ah. o ti jáwọ́ ní kò máa mú kí ni. àmọ́ lè jáwọ́ bẹ́ẹ̀ o àti ọ̀rọ̀ tí bá máa jẹ́ mú náà. ìwọ ló máa ń pọ̀sẹ̀ mi mú jẹ díẹ̀ díẹ̀ ni èmi mú jẹ díẹ̀ yìí. mi máa yọ ẹ̀gbọ́n mi ṣe ìkáwó yẹn ni o. ojú mi kò dàgẹ́ yìí mi sùn wọ́n. ṣe òye ìbejì ọ̀daràn. ṣe rí tẹ bọ́lẹ̀ láti mú ọ̀tún yẹn àbúrò nípa ọkùnrin beauty ní attractive yeah i'm so sorry no no no no àbúrò mi ni ah, àbúrò mi uh, tell mine tell it you know mine all right. oh, Zero is uh, yeah. zero double four. Okay. Seven two eight. Okay. Zero two. Oh. Ẹ jẹ́ orúkọ. Olúwa fẹ́ràn mi. Fẹ́ràn mi. Ọlọ́run fẹ́ràn yín. How do you feel about it? Bye bye. wá súnmọ́ mi nígbà tí ẹ ti jọ ń wọlé tá à ń jáde sí ṣe o ti nígbàgbọ́ pé mi ò kí ń ṣèyàn burúkú. bẹ́ẹ̀ni káyọ̀dé ah, ìgbà tí mo ti wà mọ̀ ọ̀pọ̀lọpàá ni ẹ̀ tí mo bẹ́ẹ̀ wọ àwọn ọlọ́pàá tó jẹ́ pé tó bá lọ bí iṣẹ́ náìtì báwo ni ṣe máa kú tó dẹ̀ wá ṣe tí gbogbo ẹ̀ wà òkè mẹ́ndẹ̀. <laughs> but you see sori ọkùnrin tí ò bá tó ọkùnrin ló máa jẹ́ kí iṣẹ́ affect home ẹ̀ tó bá pọ̀ síbi iṣẹ́ ó ní bó ṣe lè di fún ìyàwó ẹ̀ Eh, bó ṣe ń ṣe ní ọkùnrin tó bá tọkùnrin bó ṣe yà so kò sí mi ò tiẹ̀ rí wéè tíṣẹ́ mi fẹ́ fi díhùn mi lọ màá nà màá ṣe déédéé màá ṣe bó ṣe yẹ kí n ṣe. ṣùgbọ́n mo ní question kan tí mo fẹ́ bi ọ́ mm-hmm. listen tó ti mọ̀ mi um, mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ṣó máa fẹ́ mi délédélé àbí ẹ kò fẹ́ ṣe kọ́ ìfẹ́ torí tó bá bi èmi nǹkan tó wù mí ni pé mo fẹ́ fẹ́ délédélé mo fẹ́ fẹ́ níṣu lọ́kà fẹ́ kó jẹ́ ìyàwó ilé mi nǹkan tó ń bọ̀. kàròdì irú ìbéèrè wo ló ń bi mí. mi ò ṣetán ń lọ rí mi láwọn ọ̀nà rí mi lọ́sàn-án rí mi lálẹ́ kí lè dùn mí fa òṣì tún bá sọ pé òun ní jọ mẹ́ tó bá ti ṣetán ti yá mi. Mm-hmm. Mm-hmm. that's <laughs> good to know. <laughs> Oshi, we really appreciate that because um, no doubt about it, obìnrin bring me ṣùgbọ́n àti ìwọ náà nǹkan ẹyọ kan tí mo tún wá ọgbọ tó wá tó jẹ kí n lọbẹ mo ní wípé ẹlòmíín máa sọ pé kò kí ń wo tí òun bá máa ní ọkọ kó má pẹ́yẹ pé àwọn fámìlì màmá bá wọn gbé but àwọn àbúrò ẹ̀ ń ní nílò ọ̀rọ̀ wọn ṣùgbọ́n gbogbo ẹ̀ pọ̀ lọ wọn kò dàbí ẹ̀gbọ́n àti àbúrò gbogbo wa. ṣeré nǹkan tí mo bá ti fẹ́ ló bá mi fẹ́ àìfọ́sẹ́ ètò lè yẹ mi lọ́wọ́ lòun náà méjèèjì ó fi hàn pé ilé tó dalẹ̀ ti jáde. dáàdì wa àti mọ́mí wa èèyàn dáadáa ni wọ́n ó dẹ̀ dá mi lójú pé èèyàn dáadáa lèmi náà pàdé. àti mi náà. yeah yeah good ṣùgbọ́n mo fẹ́ yẹ tọrọ kankan lọ́wọ́ ẹ̀. what. mo fẹ́ kí eré tá a máa ṣe lálẹ́ kó yàtọ̀. Hmm, ìwọ ẹ̀ lọ tó jẹ́ pé ọ̀lẹ́ ni tí má bẹ̀rẹ̀ pẹ̀lú èyí sí gba ẹlẹ́mọ̀. kí ni ẹ mélòó ló wíìnì mi ò wíìnì mi jẹ mẹ́rin lọ náà. ìjọba ń tọ́. ìjọba ń rẹ̀ mí tó fọ́ ni. ó rẹ̀ mí. ó jẹ́ mọ mí o. <laughs> wàá rí pé mo bẹ mu jẹ̀dí ẹ̀jì mo bẹ mu òmù kankan mọ̀ mọ̀ mo fẹ́ mo fẹ́ dáná bodè tán lálẹ́ yìí. tó fọ́ ni. wàá rí lẹ́sùn tí. ìlú ẹ pé mo ti mu àgbo jẹ̀dí àti ọ̀pá yìí tó le kọ́. yóò tẹ ní láti mú kankan tí bá rántí ibi tó ti wá kò yẹ tó bẹ ìdúrà yẹn rárá. gbogbo mo ti wá. ah Ondo. ọ Ondo. yẹ ọmọ Ondo ni mí. yẹ ìsọ Ondo ni mí ṣé wọ́n ti dóńdó mi. mi hmm, mo mo dé àkúrẹ́. òdí àkúrẹ́ di àdó èkìtì odó ìkálẹ̀ dé gbogbo. ṣé wọ́n dòǹdò rí? ṣé wọ́n dòǹdò rí? mi ò dé bẹ́ẹ̀ ni ìwọ náà ló máa mú mi dé bẹ́ẹ̀. mo tó ti wá fẹ́ nǹkan fún un. màá dòǹdò. ti dòǹdò. màá dòǹdò. ó ti dòǹdò lọ́ọ̀dì tiẹ̀ ń fi ọ̀nà ìjọ rẹ̀ lọ́ọ̀dì sọ. Princess, ṣe rí Can you believe rẹ i can give you for 1.2. point two but eléyìí tẹ̀ ń sọ princess kò lè war, i can't give you anything less than 2.5. You five mi ò lè fún yín mọ́tò yìí. ṣé ní eléyìí eléyìí ehun lè mímọ̀ kó máa fit yín àni ehun so alájà ẹ má rojú owó ṣé ní mọ́tò yìí strong bro. alájà mi ò ẹni náà mo fẹ́ fẹ́ rà alájà mo ká lélẹ́yìn mo lè fún ẹni nínú 回来我，为了我，小心一点。

lè ṣe o ìwọ ẹni wa ló lè ṣe ìbejì ọ̀daràn ìbáyọ̀. ló ṣẹlẹ̀ kí nìkan tẹ̀ ń rò tí mo fi dẹ́gbẹ̀ yín tẹ̀ mọ̀ ah! tó fi dípé ẹ ta gèrè. mi ò rò kankan wà òkè. no ah, kẹ́rìndínlẹ́ má sọ fún mi pé o rò nǹkankan o rò nǹkankan mẹ́rin tó bá rò nǹkankan mo ṣe máa dẹ́gbẹ̀ ètò máa sọ fún mi pé o mọ̀ ọtí tí mo tó fọwọ́ kàn ẹ́ lára. wow nǹkan kan ṣẹlẹ̀ kéèkì ló hàn sọ fún mi díẹ̀. o má jẹ́ kí n parọ́ fún ẹ mo wà disturbed as in nǹkan kan bà mí inú jẹ́ gan. ṣé mo ṣe ẹni ṣé mo ṣe kọ́kọ́ fún ẹni. no no no no no no no no o ṣe mi o ṣe mi rí. i mean report àwọn olè kan tí ń wá sórí tébù mi láti bí iyì oṣù mélòó kan ó dẹ̀ consistent gan. It's, yeah it's very consistent and ó ti ń le dé level tó yẹ pé ọ̀gá mi ti pè wọ́n dẹ̀ jẹ́ kó yé mi wípé tí ìbá mú àwọn olè yìí honestly mo lè lose iṣẹ́ yà àwọn olè yìí wọ́n ròyìn wọ́n ròyìn the funniest thing ni wípé àwọn ọlọ́pàá tó ti attempt láti mú wọn rí wọ́n jẹ́ kí n understand pé obìnrin ni wọ́n. obìnrin. yẹ. ṣóbìnrin máa ń jalè ni. <laughs> ṣebí torí pé wọ́n bí ìwọ dáadáa ni wọ́n bí ẹ láti lé tó dáa ó dẹ̀ tún túnra ẹ bí ó túnra ẹ kọ́ òun ló jẹ́ kó rò pé obìnrin ò kí ń jalè àwọn obìnrin kan wà tó yẹ pé bí ọkùnrin lọ́ọ́ ṣe máa ń ronú àwọn obìnrin kan wà tó yẹ pé gbogbo ọpọlọ wọn láyé yìí wọn ò ronú láti fi ṣe nǹkan tó dáa wọn ti ẹ̀ ronú pa àwọn máa bímọ àwọn máa I mean, wọn á lè gbé ìbọn fúnra ara wọn àmì wọn máa terrorize àwọn èèyàn ó wà bẹ́ẹ̀. àwọn girls yẹn. ọlọ́run wọ́n ti sọ mí dẹ́yìn tí ò mọ̀ ṣe rárá láti jọ́ tí mo ti wà lẹ́nu iṣẹ́ ọlọ́pàá mi ò mi ò mi ò wọn ò fún mi ní irú query tó fún mi yẹn rí. Ah, èèyàn kan ló dẹ̀ bá wọn olórí burúkú olè yìí ah. Ah, ìyá tó bí wọn ò tí ì rán bí ah no no no no at all at all. Eh, olúfọ̀sù right pé kíyẹn náà fi bẹ́ẹ̀ eh, disturb pé kò má jẹun. ọṣẹ là ń sọ yìí ìránṣẹ́ ti bá lùsù iṣẹ́ mi kí ni mo fẹ́ ibo mo fẹ́ lọ kí ni mo fẹ́ máa jẹ. ìwọ náà ìwọ náà ẹlẹ́dàá mi jẹ́ kó kọ́ mi rí wọn mú o ìṣúra àti ọlọ́run bàbá mi fún wọn rí fún ẹ lágbára ọlọ́run ọlọ́run máa fi wọ́n ṣe rírí fún ẹ o àmì o àmì o àmì o. so má jẹ́ kí yẹn bó dẹ ṣé yóò stand ọlọ́run máa jẹ́ kárí wọn ṣé àwọn yẹn kẹ ṣe bóbìnrin ló bí wọn ara obìnrin náà ti jáde lágbára ọlọ́run ẹ máa rí wọn mú ẹ ẹ ẹ aṣọ o láì tó fún mi. mo kàn yín mo kàn yín máa jẹ́ ọmọ yìí yẹ́sì mo ti lò lẹ́nu ọlọ́pàá mo kàn máa jẹ́ obìnrin. Ah, ọlọ́run máa fún wa rí fún wọn ọlọ́mọ jẹ́ ká rí wọn mú olè àwọn obìnrin mi mi ò gbọ́ yín. ṣé o dẹ̀ ṣó nǹkan tó ń sọ ìṣá. tèmi ṣé mo fẹ́ máa parọ́ fún ẹni àní ẹ̀gbọ́n mi olórí burúkú tó bà ayé mi àti kẹ́hìndé tó fẹ́ bàjẹ́ tán wọ́n ló ti dé ó ti wà round now pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ ẹ̀ mo mú àìmájì pé ṣé ó yẹ kí ìyá ìjẹ wá gbé báyìí ṣá. ṣé gbogbo nǹkan tó gbà lọ́wọ́ èmi àti kẹ́hìndé yẹn ó kàn tiẹ̀ gbé lọ pẹ̀lú àwọn ìyàwó àtàwọn ọmọ ẹ̀ just like that. kí ni nǹkan tá wá fẹ́ ṣe sí èmi náà ti ṣe investigation ti tèmi mo ti wá lọ as mo ti wá lọ lé ẹ̀ e. mo dẹ̀ mọ̀ pé yé àwọn ti dé lóòótọ́ so bíyà yìí ò ṣe ní jẹ èmi àti kẹ́hìndé àmín ah, kò yẹ kó rí bẹ́ẹ̀ náà that's why mo ṣe pè é wípé kò jọ gan-an àti bímí àti kẹ́hìndé ṣe máa ṣe tá a máa ṣe lè wọlé tá a máa lè àti tá a máa lè achieve èèmù wa that's all. ṣé kí n sọ ọkọ fún ọ sórí ọ̀nà tẹ́ máa gbégbà tí gbogbo plans yín tẹ́ máa fi execute perfectly máa put in through but kọ́ńkọ́ wà ń bẹ̀ which is àwa lè má bá yín lọ sọ fúnṣan. tèmi ah, ah, báwo ló máa ní o lè wa lọ èmi believe pé kí gbogbo wa jọ lọ ká lọ fi ayé hùn ká jẹ́ kó mọ̀ pé ilé ayé yìí ó pé ìgbà àti wípé ẹni tó bá ti ṣẹ̀láyé ilé ayé ló ti máa gbàdọ́jọ́ kò dìgbà tá a bá dọ̀rùn. sori ẹ̀yin lẹ wọ bàtà ẹ̀yin lẹ mọ ibi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ àgbélébùú yìí ni ó dẹ̀ ti di dọ̀dọ̀ kẹ́ ẹ dàgbé ṣó mọ̀ pé it's more of family thing so bí line iṣẹ́ tiwa de ṣe ń lọ lóòótọ́ ọmọ bá ní àjàgbàrà wa bọ̀ kí n ṣe bí yẹn bọ̀ gbogbo ọ̀nà tẹ máa fi execute gbogbo plan yẹn perfectly i will put you through. i trust. bọ̀ bó ní kẹ́hìndé fọkàn gan fúnra wa. kẹ́ni ó wà ní living room mo ti bá sọ èmi dẹ̀ rí i pé ó dà pé ó ní ẹ̀mí pé kéèyàn forgive èèyàn èmi dẹ̀ kẹ́ ní mi ìmọ̀ bọ́yìn ṣe rẹ̀ dáìsàn lèmi ṣe pè é nǹkan tó bá sọ sí máa pè é sòrò. kọ́ wàhálà nígbà tẹ́gùn ta nínú ni o má wọ̀rẹ̀ everything same irú ìrànlọ́wọ́ wo lẹ wá fẹ́ kí n ṣe fún yín. ìyá nǹkan tẹ́ ẹ lè my dear um, ṣé o níbi five thousand naira. ẹni ẹni ẹni àìjírí ẹni àìjíkò yìí. ẹ wo ẹ ẹ táyé sórí nígbà tẹ wà nílùú òyìnbó tẹ ń fowó ránṣẹ́ ṣe ráwọn owó tẹ fi ránṣẹ́ mi ò mi ò fi kọ́ ilé tẹ ní kí n kọ́ ìgbà tẹ wá pè mí tẹ́lẹ̀ bọ̀ ìyẹn ló dérò pàdé. iṣẹ́ tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ẹ mọ̀ pé mi ò ní di story mọ́ torí mo ti explain fún yín tẹ́lẹ̀ now ní ìjọ tí wọ́n bá ti pè mí pé àwọn ń bọ̀ èmi náà ni màá lọ gbé wọn ní airport màá dẹ̀ ti pè yín hmm? ẹ cross wa kẹ́ ṣe mi pé kí n ká pass don't kill anybody there. ṣùgbọ́n tẹ́ bá ti kí náà wọ́n tán ẹ gbé wọn lọ sí bíkọ́ kẹ́ Yes, boss. Um, I want to sound this warning. I want a very clean job, and there shouldn't be any mistake. Is that clear, Jerry? Yes, boss. Um, boss, I think I feel comfortable. This is what we do for a living. So we don't have any cause to entertain anything. The job is done. No mistakes. Chairman, láfikún ẹ má wọrí ẹ fi ọkàn ara yín balẹ̀ nítorí kẹ́yìn má bàa jìyà lẹ́sẹ̀ yá má jìyà tiwa lọ́fà àti ṣiṣẹ́ kan kí wọ́n rí traces rẹ̀ gbogbo iṣẹ́ tá a máa ń ṣe ó máa ń clean ni. Any problem kò sí ẹni tó fẹ́ disturb yín for anything ṣe tẹ́ gbé fún wa a máa ṣe in fact ọ máa regret pé àwọn wáyé. Táíwò Kẹ́hìndé ṣùgbọ́n ọ̀gú ẹ̀mí ṣoríire ẹ̀mí wa sọ pé kò ní dà fún yín ah. ẹ̀mí èèyàn máa ní ká o. Ah! ẹ̀yin ènìyàn ti ń pè kà ní ẹ kúrú mo fẹ́ bí yín ìbéèrè kan ṣé ẹ̀yin lẹ bá èmi àti kejì mi lọ́mọ bá lọ kó ìgbé ìgbé arúgbó máa fọkọ́tà ṣe ṣeṣẹ́ ìdọ̀tí ìlú òyìnbó àwọn wá tú owó jọ àwọn sẹ́ǹdì ẹ̀sìn yín torí inú kan kọ̀ọ̀kan àmì sí yín ẹ̀yin ẹ̀yin olórí burúkú àgbàyà yìí ẹ wá ń ra adigunjalè àwọn ẹ̀yà kìlá pé kó lọ pa ẹ̀mí àti kejì èṣù ò dá èṣù òdìkú rẹ. ẹ ẹ mo mọ̀ pé sùn mi èṣù náà ti délé mi èṣù náà ti yá wa lò fún ẹ. táyé hmm. tún sí kíni. i want to suck blood. yeah i ma suck blood lálẹ́ yìí a ma lu ẹ̀jẹ̀ lálẹ́ yìí yes. bó tilẹ̀. Hmm. má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀. kí má ṣe kí má ṣe bẹ́ẹ̀. yeah bye. àtọ̀run dáhùn náà. àìgbọ́n àgbàyà mi sún máa wà á jókòó ìsú ìtẹ̀mí àti táìwò sún ẹ̀tí tèmi ni wọ́n àpapọ̀ ẹ̀ jókòó tí kò ní da fún yín ìwọ olórí burúkú ìwọ ló ń kọ́ ọkọ ní ìbọn púpọ̀ mo ti sọ mo bá yí ẹ̀kọ́ láti ju yìí jọ sí ẹ̀sọ́ pé jọ fún ìjọ náà wà ìdàkọ́kọ̀ iṣẹ́ burúkú ìwọ ṣe lọ sọ pé wọ́n ń ṣe bẹ́ẹ̀. Wow.

ìní pati ọ̀la pati kí ni mínì ní gbogbo yẹn èmi ò lè bẹ́rẹ̀ àwọn ọ̀rẹ́ báyẹn rìn o honestly. àwọn girls yẹn ẹ mọ̀ kó tó máa ń pèrò wọn tà ní team Lagos ni yeah team Lagos ni wọn gbogbo pati wọn gbọ́ wọn bẹ́ẹ̀ ni. nǹkan tó tẹ̀ máa wá ń dùn mí ni wípé tó wá dé pati tí wọ́n rí pàrọ̀ ṣe wọn máa tọrọ owó kiri pati lẹ́yọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan báyìí and again kí ni èdè máa ń dojú tì yàn ẹ wọn máa pariwo uncle mi o bọ̀dá mi o my daddy my kíní kan ah, kí lóye fago trash yẹn tí mo ti rí pẹ̀lú ìwà tó ń wù nìyẹn mo ì tẹ ara park wọn èmi kẹ mi ò lè bára àwọn bá yẹn o. ọmọ ọ̀rẹ́ bẹ́ẹ̀ mo ṣe sá fún ọ ṣe agbọ́dọ̀ rẹ̀ yẹn pẹ̀lú. Oh, oh. Guys, Uncle, oh, yes. you welcome. Sure. Welcome, sir. Okay. Sure, okay. Fine. Ṣé ọ̀la báyìí? Ah, ìjókòó obìnrin ni mo bá. <laughs> Ṣẹ́rá àbúrò yìí látara. Wọ́n kọ̀ wá lórí látọ̀ àwọn ọ̀pọ̀tọ́ jù. Ó bẹ̀ bí owó yìí. Báwo ni iṣẹ́ you, rí? Ṣé wà òkè o? Ṣé wà òkè sá? Ah, ah, ah. Ṣé kí n máa rí bòmí wá? Wọ́n wà òkè for now. Ṣé o mú mi tán lọ́fíìsì náà? Uncle, hope there is no stress. No, <laughs> oh, no, no. Okay. Eh, ẹ gist ti wa ní àwọn nǹkan tó ṣẹlẹ̀ lọ́fíìsì mi. Kò sí much. Kò sí much. Oh, <laughs> come mo ní good news fún Mm. Mm -hmm. Mm-hmm. Good news? Yeah. Okay, I jẹ́ kí n gbọ́ so mo kàn fẹ́ kẹ́ ẹ wò pé mẹ́ńkì ìyàwó mi lè Be good news kẹ́ sọ fún mi kẹ́ gẹ́sì nǹkan tó I ah, can guess ìyẹn ṣe nǹkan tó le hmm, wà ló ti ṣetán tó fẹ́ yá mi ní two million naira. one. ok ẹlẹ́ẹ̀kejì yìí bóyá o ti ra ilẹ̀ kan pamọ́ fún mi lájà. two. Hmm, ṣé yẹn. méjì yẹn náà ni mo lè gẹ. Hmm, mo like ọ <laughs> wá fẹ́ kó bá mi kó bá mi di ojú ẹ̀. kí n tún di ojú. ẹ náà. ok wọ́n ti dojú. ẹ̀yin náà ẹ má wo bẹ́ẹ̀ o ẹ dúdú yín o. ní kí ni ẹ ọlọ́run má jẹ́ kẹ́ ẹ pa ẹ̀gbọ́n wa yìí ẹ a kú ti fẹ́yàwó iná àríbi tì yín sí. ẹ dúdú yín. bá a ṣe ń wòye ṣe máa ń ṣọpọ ẹ. sister to help your eyes can you please guess gbogbo nǹkan tó wà mí nǹkan tó lè jẹ. irọ́ ni she's pregnant. <laughs> baby darling. oh so oh, so far fáwọn ọ̀sẹ̀jọ wa madam can you imagine so ẹ ń kípẹ̀ fún wa ẹ̀fẹ́ ká mọ̀ ìgbà tí madam máa fi dé àbí sí wàhálà. àbúrò rẹ̀ bá ṣe lójú ayé nìyẹn o ajókòó sí bàánjì sínsìn kò surprise package wa kílẹ̀ gbọ́n mi dé fún òun ló wá rí lẹ́wà gbé surprise package kan wá anyway nǹkan tí màá fojú rí nínú ilé yìí agbára yín ò ní kà. i'm sorry èmi náà mo ṣàní pé kájọ máa ṣeré bíbá mo mọ̀ dá yín dúró sí àwọn kò bá mi náà náà sorry. Well, well, well. this is good this is very very good um, ṣòwádìí bó ṣe ṣẹlẹ̀ yìí ẹ gbọ́ kò gbọ́dọ̀ ṣiṣẹ́ nu léyìn. ọ iṣẹ́ wọn lè bá fọwọ́ kan ẹni tẹ̀lé ní. iṣẹ́ kẹ̀ tí bá bá yín tẹ ṣiṣẹ́ nínú ilé yìí mo máa lé yín kúrò bẹ́ẹ̀ ni àà ah, inú ní fẹ́ ṣe bẹ́ẹ̀ náà. mo ti ẹ̀jẹ̀ yìí ní ẹ̀jẹ̀ bí ṣe ṣe kó sórí ṣorí bó ṣe rèé lágbọ̀rọ̀ ló wá sùn lágbára ọlọ́run kò ní dààmú ẹ̀ ṣé wàá rí tó bá máa bí tó bá máa jọ mí lójújú ah! kọ́lọ̀ wa lọ jẹ́ kó jẹ́ ọmọ ọkùnrin ah! torí pé mo fẹ́ kó ṣiṣẹ́ ọlọ́pàá kó sáàbù nàìjíríà títí ayérayé ni. no obìnrin ni mo fẹ́ ti máa máa ṣerun fún tọmọ mi dẹ̀ máa kàwé tó jẹ́ pé tó bá máa ṣiṣẹ́ báyìí kó máa kàwé bank. nínú ilé ìbò lẹ́sìn máa fọwọ́ lálẹ́ fún wa ah irọ́ o nínú ilé tiwa ìyàwó kì í fọwọ́ lálẹ́ fáwa o. níbo lẹ fẹ́ gbé wọ̀ ẹ má tura ẹ. Ah. Táíwò Táíwò. ń gbọ́ yín gbogbo nǹkan tẹ̀ ń sọ látàárọ̀ ni mò ń gbọ́. wo èmi àti kẹ́ni àmọ́ mò ń wá sí bíbá for the last time ni láti wá bí ẹ bóyá òótọ́ ni nǹkan tó ń sọ àbí bóyá irọ́ ló ń pa jọ́ torí ọlọ́run kí ló ń ṣe ẹná Táíwò kí ló gbójúlé tó fi ń ṣe bí ọlọ́ba kí ló ń gún ẹ gan kí ni nǹkan tó ń gbé nínú ẹ tí wọ́n wá sọ pé wọ́n ò ṣe mọ́. kí ni can imagine ìwọ sọ fẹ́mi pé ní ọkọ nìwọ wà. anyway mo ì tí rò pé possible kẹ́hìndé jùmọ̀kẹ́ báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí èmi lò ní mo fẹ́ sọ fún yín pé mi ì ṣeṣẹ́ yìí mọ́ mo ní mo ti jáwọ́ nínú àpọ̀n tí ó yọ mo ní mi ò ṣe mọ́ at least iṣẹ́ téèyàn bá ṣe tó bá ti rówó èèyàn máa filẹ̀ ni ẹ tún wò mo ti márì mo ti wà lé ọkọ ẹ ń nà ó kí ni mi ò lè ṣe mọ́ ẹ̀yin náà ẹ jáwọ́. ẹ Táíwò wojú júmi, júmi mà ló ń bá sọ̀rọ̀ ẹ ṣé júmi ìjọ lọ́run ni jùmọ̀kẹ́ ni ẹ ṣé mo ní mi ò mọ̀ ni ṣé kí wàá máa wọ́ṣìp ẹ̀bẹ̀ ọlọ́run ni àbí sọkúsọ wo ló ń sọ. júmi tó ọlọ́run fún ẹ bẹ́ẹ̀ ni nígbà tí ẹbí tá a ní tó já wa jù sílẹ̀ tó fàyè wọn wá tó fi wá lákàlàkà nígbà tí ojú wa ń pọ́n igun èmi àti ẹ̀ àwòdì àwọn júmi ó bá wàrà níbẹ̀ <laughs> ó wá dásìkò yìí ìwọ wá sọ wípé ilé ọkọ mi ta lọkùnrin náà níbo ló ti wá náà ọkùnrin rádaràda <laughs> ọkùnrin olórí burúkú tó bá tiẹ̀ ní kí gbogbo èèyàn wá lọ́kọ kó tiẹ̀ réyàn kó réyàn kó lóhùn òkè mo wá fẹ̀yìntẹ̀yìn ṣé irú ìwọ Táíwò ni ìwọ ti gbàgbé gbogbo ọ̀rọ̀ tí ìyá méjì ló ń bá wa sọ ó ní ká ṣera wa lóṣooṣù ọ̀wọ́ nítorí ọkùnrin ọkùnrin tó mọ́lé tó mọ̀nà ẹ̀ tó rí lójú ọ̀nà ó wá fẹ́ fi ìyá sáàrin èmi àti ẹ ṣé mo sọ pé mo fi bí sún ọ̀wọ́n ju màá kẹ́ni mo ní mi ìjàlè mọ́ kẹ́hìndé mo ní mi ìjàlè ìwọ lọ kí ni mo ní mi ìjàlè mọ́ kí ló dé mo rọ́fà ọkọ mi mi sọ fún pé bèjì ni mi guys mi sọ fún nítorí iṣẹ́ tẹ̀ ń ṣe yìí iṣẹ́ tẹ̀ yóò lè fi yan gan ta ó sọ pé ẹ ìyá ìbejì sọ pé ká má fara wálẹ̀ yẹ́ẹ̀sì ìyá ìbejì sọ bẹ́ẹ̀ ẹni tó kó gbogbo wàhálà yìí sílẹ̀ ó ti gbàdájọ́ tiẹ̀ kí ló dé tó fi ṣe yìí sílẹ̀ kẹ́hìndé ó wá rún yín mọ́ dọ́dọ́dọ́dọ́dọ́dọ́ ó ní àfi tó bá kú síbẹ̀ jùmọ̀kẹ́ kí ló dé ẹ̀yin náà ẹgbẹ́ ìsun ẹrú yín náà ọ̀rọ̀ kí ló dé ẹ́ àmì àtàwọn fámìlì ọkọ mi la jọ ń gbé ọlá pé wọn ò sí ń lé ni ẹjọ́ torí ọlọ́run bá ṣe ń sọ̀rọ̀ ìtàn bá wá dé tán bá rí ìwọ ṣé wọn ò ní bí mi pé àǹtí níbo lẹ ti rí photocopy ẹjọ́ torí ọlọ́run mi ìfẹ́ wà lá ẹ wá máa lọ àti wípé ọkọ mi ò ní pẹ́ dé mo bẹ̀ yín ojú màá jẹ́ torí ọlọ́run táyé lè lówó ojú mi. ìwọ máa dì máa èrè ọmọ kẹ́yìn nítorí ọkùnrin ah, ah. mo sọ fún ilé ìkùnrin pé èyí ló máa jẹ́ last sí màtẹ́lẹ́ ilé. mi ò tiẹ̀ máì mi ò máì. <laughs> tell you ó jẹ́ ṣúọ̀ yìí pé ṣiṣẹ́ ìmọ̀ iṣẹ́ olórí burúkú wo lòun sọ pàápàá àjò tòtòrọ lọ ṣé mo pé kò pọ̀ síbi o kéèyàn wà á nu ṣe kó tó wá sọ pé òun ò ṣe mọ́ ọ̀rọ̀ ẹ dàbí ẹni tó tẹsẹ̀ bọnú omi tó tún wá ń kígbe òtútù yìí aṣojú ìgbà tí ẹ kó rí burúkú kẹbọta ni mo sọ fún un ẹ kó rí burúkú kẹbọta out out ẹ kó ṣìkẹkúra nù lọ́wọ́ alákòóbá olórí yìí ọlọ́run ẹlẹ́dàá mi bá mi kó sí kẹ́hìndé ní ìwọ ọlọ́run tètè bá mi yí lọ́kàn padà ṣàdúpẹ́ gbọ́gbọ́ mi sí ní tí kò tẹ̀ ó tún padà wá ní. mo kẹ́hìndé ṣùgbọ́n pé kejì ló ń rí ìkejì mi ní ẹ̀ ṣùgbọ́n pé jù ti lọ báyìí owó ṣáà ṣe pé mo tún padà wá bẹ́ẹ̀ e? ṣùgbọ́n jẹ́ hmm. ọ̀rọ̀ tí ọmọ ìyá méjì tó máa ń bá àwọn sọ ṣùgbọ́n kò gbọ́ dáadáa ẹ̀ Táíwò ló dáadáa ló dáadáa. lójọ́ torí ọlọ́run jọ́ torí ọlọ́run má jẹ́ kí n máa gbọ́ Táíwò lẹ́nu ẹ mọ́. Olúwafẹ́ràn mi lórúkọ mi àti wípé tó bá ti mọ̀ pé òun fi iṣẹ́ orí burúkú yìí sílẹ̀ jọ tọdọ lọ mo yà mo yà mo yà èṣù àti iṣẹ́ ọwọ́ ẹ̀ mo kọ́ ẹ láyé lọ́rùn mi má jẹ̀rẹ̀ ń sàkání mi mọ́ tó bá pàdé mi ta má sọ pé bóyá o mọ̀ mí tàbá lẹ́yìn tó béèrè lọ́wọ́ ẹ pé ṣé ìbejì ni sọ pé bóyá àjọra ni èèyàn méjì wọn wọn máa ń bí wọn èèyàn méjì máa ń jọra jù tó wọn lọ́wọ́ lọ àwọn àbúrò mi lè wọlé àbí orí burúkú wò lè bótabóta kẹ́hìn wà lè wo mi. iṣẹ́ yìí o ṣe mọ́ ìwọ ló mọ ṣe olórí ẹ̀rọ kú tó jẹ́ kẹ́hìndé tí kò kà má kó bá mi àní kò bọ́ àkàṣe àkókò mi lè di ìwọ lọ àṣà ní ojúmọ́ ojúmọ́ wo ló mọ́ mi lé ní ìwọ lọ bọ́tà bọ́tà bọ́tà ìwọ bọ́tà bọ́tà ah, ah. lórí burúkú jùmọ̀ kẹ́yìn àti àwọn kórìí lórí wọn bọ̀ bíbá ayé yìí máa bàjẹ́ pọ̀ ni. àǹtí ẹni tó ẹ̀yin sọ fún mi sí pé àwọn mága yín lórí láyẹn ẹ kàn ń gbá wọn ní ẹ lè fẹ́ kankan wọn. mi ò lè fẹ́ wọn mi kàn ń gbowó lọ́wọ́ wọn ni. so wọn kàn sẹ́yìn ìdòwò sí yín ni ẹ fi gbà kọ́kọ́ lọ́ọ̀bù but àwọn lọ́ọ̀bù yín ló jẹ́ kàn máa sẹ́yìn ìdòwò sí yín because àwọn ò tí ì rí yín rí nà wọn ò rí yín sójú rí but with the love tó wà ń ló jẹ́ kàn máa sẹ́yìn ìdòwò sí yín ẹ lè fẹ́ kan nu wọn because ẹni tí ò tí ì rí yín tó ń fún yín ládùúrò owó yẹn tó bá wá rí yín fisikálẹ̀ kí lẹ rò pé màá ṣe. ẹ wo èmi gan bọ́ ìwà ìyàwó náà wọ̀n nífẹ̀ẹ́ mi nǹkan tó wà áfítà òun ló jẹ́ kó máa sẹ́ǹdì owó sí mi látà abroad èmi ò lọ́ọ̀bù wọn àwọn náà i'm very sure pé àwọn náà wọ̀n lọ́ọ̀bù mi náà. àǹtí ẹnọlá tó bá yẹ pé nǹkan tán ìró lọ́kàn yín nìyẹn bí mo ṣe wà yìí mo ti rí gẹ́ ọ̀kan báyìí kẹ́hìndé òní náà pé ó ń gbé ní Kétu ní side magodo yẹn àzìmágà tó fẹ́ tó fẹ́ sílé online náà ti pàdé náà òyìnbó yẹn dé wá sí nàìjíríà wedding wọn ó bad gan ni Ketu wọ́n kàn dùn mí pé lọ́jọ́ yẹn mi sí around ni ó yẹ kí n wà ń so mo wọ́n pé ohun happen bẹ́ẹ̀. ẹ wo mi ò lè fẹ́ wọn àti pé tèmi bá tẹ̀ fẹ́ fẹ́yàn èèyàn tó máa wà kẹ́rìn bí ẹ̀gbọ́n mi bó ṣe wà kẹ́rìn fẹ́yìn òun gangan lóhùn kémi lọ fẹ́. ó dàrú tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run ọba tó ní wákàtí á ṣe o àmọ́ bọ́bá ti ń sẹ́yìn dẹ̀ ẹ̀ ń pẹ́yàwó ló láìkí ẹ máa jù fún mi. ẹ fọ́ ni ṣé bẹ́ẹ̀ rí ni bẹ́ẹ̀ rí nígbà tá a fẹ́. yà bẹ́ẹ̀ kọ́ ni mo ṣe rí ọ̀tẹ́yàn bá ti wọlé ọkọ ó yẹ káwọn ọ̀rẹ́ èèyàn mọ̀ pé náà eléyìí ti wà ní ọkọ iwájú mi ẹ̀yìn mi kò ṣe kí ni. Ah, ẹ fọ́ ni mo ti gbọ́ ẹ ṣáà jẹ́ ká wọlé. ẹ ti sọ ọ̀kadà yeah. Okay. tèmi bí ọ̀rọ̀ tá à ń bá lọ mo sọ wípé iṣẹ́ yìí mi ì lè ṣe mọ́ ni mo sọ fún yín bẹ́ẹ̀ ni mi ì lè ṣe mọ́ because iṣẹ́ téèyàn ń ṣe téèyàn ní owó kò sí nǹkan tí ẹgbẹ́ èèyàn wa táwa náà ní ah, tó bá dé ti tásìkò kan èèyàn á bẹ ọlọ́run ọba kó ṣe ibìjókòó ayọ̀ fún yàn tọ́lọ́run bá ti wá ṣetán èèyàn á gbàdúrà ọmọ look at me today ọlọ́run ti ṣe ìbìjùkọ ayọ̀ ti tèmi kí ni mo wá káàkiri ẹjọ́ torí ọlọ́run mi ní dírẹ́sì nínú iṣẹ́ mọ́ ẹ yọ̀ǹda èmi. Táíwò Táíwò jọ ń torí ọlọ́run sọ fún mi kí ni nǹkan tó gbójúlé tálẹ́ni tó ń gbénú ẹ̀ tó fi náyà láti wá síwájú wa wípé ò ṣiṣẹ́ ìmọ̀. àbá Jùmí fílẹ̀ now ṣé ìwọ rí pé gbogbo nǹkan tó ń sọ látàárọ̀ bí ẹni tó ń kàwé ni possibility wà bóyá o fi lálàá tó kọ̀ dẹ̀ rò pé kóun put it into practical Táíwò aláwàdà ni àwàdà ló ń ṣe mọ́ trust ẹ. kí ni nǹkan tí mo kóra mi sí ìwọ ọlọ́run ah, ah, ẹ̀yin jẹ́ òsì ṣé bébì ni mí ni ṣọmọdé ni mí ni nǹkan tó ń gbẹ́nu mi nǹkan tó wà nù mí mo sọ fún yín mi ò ṣe mọ́. ẹ jẹ́ ń gbẹ́rẹ́ ọkọ mi ẹ jẹ́ náà bá bi àmà yé pé mi ò ṣe mọ́ dàzọ̀ dákẹ́lẹ́ nu ẹ. Táíwò àyà kù ẹ̀ ìwọ la o ni orí ìjókòó yìí òun sọ pé ìwọ ò ṣe kí ni mọ́ o ti ẹsẹ́ nígbàgbé nìyẹn mo bí ẹlẹ́rẹ̀ ni nísìnyí ni wọ́n lè sọ pé o ti rí owó o ti ṣiṣẹ́ o ti rí kíníkan kọ́ ẹ ẹ kó fi iṣẹ́ wo iṣẹ́ tó fi ń jẹun tó fi ń wọṣọ tó fi ń jẹ́ èèyàn láàrin àwùjọ ìwọ la inú ẹ̀ pàkà ó ní pé iṣẹ́ jàtijàti iṣẹ́ rédèrèdè ah, dúró ìgbàgbé ti sáré ṣe ẹ̀ ní. kẹ́kẹ́ mi. ó kọ́ bí tí mo ti mú ẹ̀ yé ni. ibo ló ti mú mi. Ah, ah. ìgbàgbé ti sáré ṣe ẹ̀ ní báyìí wò hmm. ìlú òyìnbó tẹ lọ tẹ ti dé kí ló ṣe yín tẹ ìgbọ́pá ní ìkàpadà lọ síbẹ̀ kẹlẹ́ máa fọ gbẹ́rú pọ́sẹ̀ gbọ́ ọmọdé kẹlẹ́ máa ṣerú fẹ́ gbẹ yín mo wá kaṣọ sí yín lọ́rùn tọ̀ ìwọ wá la ẹnu ẹ̀ pàkà òun sọ fún mi pé iṣẹ́ kan iṣẹ́ kan ìwọ ní ọkọ ọkọ olórí burúkú wo kò ní dá fún kò ní dá fún wọ́n tó olóhùn lọ́kọ̀ òun gan náà má gbàgbé o wípé mo sọ fún ẹ wípé a ò kì í fi etí gbọ́ ká fi ojú rí ká sọ pé àṣemọ́ sórí àánú àwọn tó kọ̀ nìyẹn ló ṣe mí because kò cost mi ní anything ma waste life ẹ mélòó mélòó ru ẹ mo jẹ́ kí sọ kí nìkan fún ẹ o èyí tí ajá fi ń ba ohun ẹ̀ ṣeré òun ló fi ń bù jẹ má dán mi wò ó tó bá dán mi wò wá dán tán. ẹ ẹ dédé náà jẹ jọ ẹ kó pariwo yín sàn iṣẹ́ olórí burúkú wò. bẹ́ẹ̀ni sọ wọn lè gbẹdọ tó máa bí ẹja tó máa bí ẹja táyọ ẹmí tó máa bí ẹja tó ti sọ mo ti sọ kí ló fẹ́ ṣe èmi ò èmi tí mò ń sọ fún yín ni wípé ẹ jáwọ́ nínú iṣẹ́ olórí burúkú iṣẹ́ iṣẹ́ tí ò ṣe é fi lọ́mọ lọ́wọ́ tẹ̀ ẹ̀ ṣe kiri. tẹ́lu sọ́jà wèrè ni ìwọ náà ń ṣe àpèrè. sọ́jà ìwọ wọlé jáde mi tell Táíwò one more word from you dákẹ́ went for ẹ̀sọ́ fún ẹ̀yẹ To bá repeat one more word wọ́n á fi bọ̀ máa fi fọ́ orí ẹ̀ dànù tí saying? Because sí nǹkan tí yàrá ìjàmbá bá láì bọ́pọ̀ bá yàrá ìjà anybody tó lè ṣe sí mo jẹ́ kí n sọ kíni kan fún ẹ o èmi ò lójú àánú o torí inú igbó ọ̀dájú ibẹ̀ ni mo dàgbà sí agbó ọ̀dájú òun lọ́ọ́ fi wẹ̀ mí iṣẹ́ ọ̀dájú òun ni mò ń ṣe owó ọ̀dájú òun ni mò ń ná má dọ̀ mi wò ó tó bá dọ̀ mi wò wàá dọ̀ tán. I don't mind. kẹ́hìndé bá ìkejì ẹ sọ̀rọ̀ bá ìkejì ẹ sọ̀rọ̀ kí má fi pa ẹlẹ́kùn. Táíwò Táíwò Táíwò Jùmẹ̀ òun díẹ̀ Jùmẹ̀ look at me. wà á wá sọ fún mi calm down ó stupid gan. guilt wojú mi náà wojú mi ta ìwojú mi. Eh, eh, eh. sọ ọkọ tó bá fẹ́ sọ òkè o dúró náà kí ló rẹ tó ń fi kú ṣe mí mo ń bí ẹ wáyé tó ń fẹ́ mí ẹ̀ ta dúró náà káyọ̀ wojú mi mo fẹ́ kó rántí nǹkan kan ṣo mọ̀ pé nígbà tí èmi àti ẹ wà nínú tèmi àti júmi àwọn náà daṣọ bo èmi àti àti wípé rántí nígbà tí ẹbí àti ará tó kọ̀ wá sílẹ̀ àwọn tá a rí lélẹ́yìí o má fi ojú olóore kúngi ò Táíwò ṣé o ronú sí gbogbo nǹkan tó ń ṣe ṣó yẹ kí ìwọ ìwọ ìwọ Táíwò kó rí ọkùnrin kan kó wá fẹ̀yìntì pé òkè o mo ti rí ọlọ́run ó wá ní ìwọ òṣìṣẹ́ ìwọ fẹ́ fi ṣe ìsílẹ̀ ah Táíwò ẹ̀mí ẹ̀ ẹ̀mí ẹ̀ ló jẹ́ àjò ee eh, kẹ́nìkan ṣé o jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ. tó bá sọ wípé òun ní jáwọ́ nínú iṣẹ́ olórí burúkú iṣẹ́ ìrànlọ́ tẹ̀ ń ṣe láti ní lọ ní iṣẹ́ kejì ẹ̀ máa idiot. ṣògùn àmì obìnrin aláàbò lábẹ́sẹ̀ kan tí aláàbò lè ṣe ara rẹ̀ ní ìṣẹ̀lẹ̀. mi ò bínú bá tó jí ẹ̀ka tí èmi fẹ́ fi máa ṣe fàájì lọ. ọ̀gbẹ́ni ṣẹfẹ sọ̀rọ̀ kan gbogbo ojú ẹ tó ń dán yìí sí ètò yóò ti mú iṣẹ́ mi mọ iṣẹ́ aṣọ́gbà tó ń ṣe yìí. aṣọ́gbà kẹfọ́tọ̀ kẹrẹ́sọ mi ń ṣe aṣọ́gbà o i'm a chief security officer to the corps. wọ́n kọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ asọ́gbàsára asọ́gbà ń jẹ́ èrò tó ní chief security officer. ó dà kó o tí mọ̀ màá wá jẹ́ ẹ sí màá jẹ́ ẹ sí bí mo ṣe ń jẹ́ chief security officer. ayé ọ̀gá mi ni mo ń jẹ́ o ọlọ́run ọlá ọ̀gá mi ni mo dẹ̀ ń jẹ tó bá ń gbọ́ pé owó mìàmìà ayé tó jayé lọ ọ̀gá mi ló ń jẹ́ bẹ́ẹ̀ bó ṣe wà ń lù lálọ́run tó bá ti sẹ́ẹ̀lì ẹrù wá síbí èmi lẹ́yìn tó máa ń kọ́ pé bóyá kí n lọ so irú kan bó ṣe ń bọ̀ báyìí ó máa délé mi ó máa délé lọ́gá máa land má jẹ́ kí n tẹ òpàdé mi tọ́gá mi bá délé mi báyìí ọlọ́run owó tó máa kó wọ̀lú yìí ah one million dollar gbàngbọ́ one million dollar ọ̀gá mi ló ń jẹ́ bí ó máa kó wọ̀lú yìí mi ò lè gbàgbé mi lò tó tó bá dẹ̀ tó wá dé gan iléeṣẹ́ ńlá ló bọ̀ wá dálé mi iléeṣẹ́ ńlá àwọn companies ńláńlá gidi torí àwọn Dangote tẹ̀ ń pariwo yẹn tẹ̀ ń pariwo Adenuga bí gbogbo wọn yẹn kékeré wọn adẹ́lẹ́gbẹ́ ọ̀gá tẹ̀lé ah and i'm sure pé tó bá dá iléeṣẹ́ yẹn lẹ́ tó bá dá iléeṣẹ́ yẹn lẹ́tọ̀ máa jẹ́ kan náà àwọn GM general manager tí màá máa manage company kan bẹ̀. ọ̀gbẹ́ni mo mọ̀ pé tútù ọ̀gán bá ti jẹ ẹ bí director ń bẹ̀ èmi gan wọn tí mo ọṣà mọ̀ pé àti dẹ́yìn ìgbà ìmọ̀ kò ṣe ẹyin ẹ ìwọ sàánú èmi náà mímí náà débẹ̀ mọ̀ pé tó o bá ti ń jẹ director mi gan mo gbọ́dọ̀ máa jẹ́ bí supervisor. àwọn ah, eh, supervisor kì í ń bẹ sórí tó máa ṣe é pé àkọ́kọ́ application tí bá ti lè appoint as manager mi àkọ́kọ́ application fún mi máa fún ẹni gate man straight tí wọ́n wà ń bẹ́ẹ̀ máa tún máa ṣe gẹ́tì mọ́. Ah, ah, ayé fọ́ọ̀nì wàá máa jẹ́ ò fọ́ọ̀nì. ọlọ́run àjẹyọ ayé fọ́ọ̀nì wàá máa jẹ gbà ayé fọ́ọ̀nì ló lè rọ ọ̀gá náà fi dé. ẹ sà ẹ ti láǹsà ókè sà ókè sà ẹ máa lọ bá dírẹ́fà ń ṣe náà dírẹ́fà máa bá yín airport láti wè náà náà náà ókè sà. mo ti gbọ́ sà dé. Ah, ọ̀gbẹ́ni ètí ẹ ti dáyọ̀ ní ẹ̀ owó dé. èmi ò pé nìkan tí wọn bá ti ṣayé bẹ̀ o nígbà tó mi náà lọ́tọ̀ yọ lọ́wọ́ ká ní ọ̀nà èmi ah, kan fọdọ́ mi náà ń ṣe ní kíchìn màá sáré lọ òun sìn. bàmà Hello, hello. Three hundred. Three hundred. Thank you. bá ṣe máa ń ṣiṣẹ́ wa o. ṣé o ṣọ́ ẹ̀ pé information tó mú wá fún wa yìí ó jẹ mí. máa ń tì ó tún padà sẹ́yìn mo tẹ̀lé security man mo tẹ̀lé délé tóun àti dẹ́bà fi gbéra dé airport mo sì wọ́n débẹ̀ báyìí very on point no missing no anything. ṣé o dẹ̀ ṣọ́ yìí pé nǹkan tó ń sọ yìí òótọ́ ni pé wọ́n máa gbé one million US dollars wọnú ìlú yìí lẹ́ni. dùgbọ́nà ṣé kò ń ṣe pé bọ̀bọ̀ gate man yẹn bóyá o ti lọ mu tí yóò bóyá tó ti wá ń pa tó wá ń fún ẹ ní òfo. ferus ló mu tó kò sọ̀rọ̀ tínú eléyìí mo gbọ́ mo gbọ́ báyìí ni kì í ṣe pé wọ́n pè mí lórí fóònù pé ẹ wọ́n sọ nǹkan kan I heard it with my two ears. wow tèmi kẹ́ni hmm? hmm. oh my god tí kinní ìbá lọ jẹ́ real tí ò kì í ṣe fíìm ah ah ah. má ṣe ra ilé ṣe ṣùgbọ́n kí wọ́n ti máa ń tẹnu kún mi fẹ́ ra Bentley eh. wọ́n dà ń pàṣípò ẹ̀ ti tó báyìí. Eh, eh. ok èmi gan fẹ́ ra lẹ́sìn banana estate kò sọ́mọ náà ok kí lè ní wàá fẹ́ rà. Oh ara tó bá wùn ẹ́ ni kò dáa. ok kì í dára tó wà mí èmi máa ra plane. wọ́n lè wùn ẹ́ kó já wálé aláàlá ah, ilé tàwa kó ṣàṣì máa wò. ẹ ń ra lé ra mọ́tò ẹ pínlẹ̀ ẹ pín tébù pín gbogbo ẹ̀mí kan. kí n ti a ó bá wùn ẹ́ kó pín kádàrá ẹ̀ fáwọn tí ó ní á wúlò fún wọn. ò ah, ah, fọ́ ni o ò ara ní sálágbàdo lẹ́gbẹ̀ẹ́ alákùkọ kí wàá ti kàn ní tìmú lè kàn yín kí wàá ní source time onímọ̀ yẹn máa arrive gangan from the look of things now passion a We are called yìí ó yẹ kó ti bye. Bye. Bye, bye. ẹ báyìí Kenny. ẹ me. we've got work to do. yes. Eh, tell me. operation wo la máa ó ah. ẹ náà. bó come up mọ̀ pé àlè tójú ọ̀gbẹ̀rì dáfánù. ẹ̀ẹ́ Eh, eh o. ṣọgbẹ́ yìí ń bọ̀ ni ó wà lórí ìjókòó kó gbéra kó bọ́ta lóko. èmi lọ gbẹ̀rẹ̀ báyìí ṣe o. ò fọ́ ni bọ̀bọ̀ dìde kó ká túṣu ọ̀ síwájú. ẹyin bí n ṣe máa ṣe báyìí ó tó wá mi lọ́nà mo ti dọ̀ ọgbẹ̀rẹ̀ o. Ah, bọ̀bọ̀ wá kí ló ṣe ẹ̀ kí ló tó kó springs ẹsẹ̀ ẹ̀ kí n wàhálà ẹ̀ fẹ̀kọ̀tẹ́lẹ̀ ò ti mọ̀ pé tiẹ̀ ni kò múṣẹ́ wá káwa bẹ̀ṣẹ̀ kò gba court tiẹ̀ yóò tó fẹ́ máa ṣàyànjú náà sí nǹkan tí gafara ah, màmá ló ń kí lọ́wọ́. ẹyin obìnrin one million dollar tí mo ti dọgbẹ rè. má pẹ́ ńlẹ̀ o ṣé ẹ ṣe ní kò ṣe ẹ̀yin ọkùnrin gan burú sún síwájú tó ká ṣíṣú ẹ̀. Okay. Tania. Tania, identify ara I am the good cop serving this country and you are nothing but a criminal. Hmm. <laughs> oh. You don't want to kill You're serving your country, right? You're not even in your uniform. You're not even well dressed. Shut up anyway. wọ̀nyí? Mo bí ẹlẹ́rìí ni. Àwọn ìyá alájà ẹ̀. Ìpẹ́nupọ́kù ìyá alájà ẹ̀ lọ́nà ọ̀run. Àwọn olùmbà ṣeré. You won't kill a policeman. Ìwọ gangan fúnra rẹ̀ yóò lè ní ẹ̀. O wà á mọ̀ pé olè Ungo ma ba wá ja olè lólè. Òun gan ó ni. Jùbọ́ wọ ẹ sílẹ̀ báwo ni ọ̀gá yín kọ́ ok tó bá dé ẹ sọ pé kọ́ pè mí. tá à ń jáde sí ṣòṣì nígbàgbọ́ pé mi ò kí ń ṣèyàn burúkú. bẹ́ẹ̀ni káyọ̀dé ah, ìgbà tí mo ti àwọn ọlọ́pàá ni tí mo bẹ́ẹ̀ wọ àwọn ọlọ́pàá tó jẹ́ pé tó bá lọ bí iṣẹ́ náìtì báwo ni ṣe máa kóòpù tó dẹ̀ wá ṣe tí gbogbo ẹ̀ òkè mi. ẹ̀yin ah, ẹ lójú tì o ẹ̀yin obìnrin bìnrin. ṣe mí kàyéfì èyí tó yẹ pé ó yẹ kẹ́ gbàdúrà kẹ́ gbàdúrà kó jẹ́ pé ilé ọkọ kan lẹ báyìí kẹ́ máa ṣàbíamọ kẹ́ máa tọ́jú ọmọ kẹ́ máa tọ́jú ọkọ ẹ wá gbébọn ẹ ń pààyàn ẹ ń jalè ah. àwọn obìnrin ẹgbẹ́ yín ó yẹ kó máa ṣépè fún yín ni yes because obìnrin tó fi ń bú obìnrin òun lè jẹ́ disappointed. okay okay okay fine wọ́n ní wọ́n ti ń tọ́jú yín látàárọ̀ ẹ jẹ́wọ́ ẹ fẹ́ sọ bàbá àṣàlẹ̀ yín àbí ẹ fẹ́ sọ bàbá àṣàlẹ̀ yín. Ah, àṣìkárí rọra pariwo mẹ́mi kí ni àní bàbá àṣàlẹ̀ iṣẹ́ ọwọ́ tàwa làwa ń ṣe. shut up bẹ́ẹ̀ ṣe wọ́n máa sọ nìyẹn tẹ́ bá ti múlẹ̀ òṣì bẹ́ẹ̀ ṣe wọ́n máa sọ nìyẹn ẹ ní bàbá àṣàlẹ̀ ẹ ní kíní kan wọ́n á ní tẹ́ bá jẹ́wọ́ ẹ máa kú look let me tell you something tó bá jẹ́wọ́ kó kú wọ́rọ́wọ́ ó bẹ́tà ju ìyà tó máa jẹ́ mẹ́yẹn lọ bẹ́ẹ̀ òkè bẹ́yìn méjì ṣe wáyé ṣe lè sọ èèyàn tẹ́ ti pa. ẹ wò askari òun lè lè sọ yẹn fún o èmi ṣe wáyé à mi tiẹ̀ lè kà but wọ́n á ti pa tó one fifty ṣá. wo tẹ bá kọ̀ tẹ́ ìjẹ́wọ́ tẹ bá kọ̀ tẹ́ ìjẹ́wọ́ ìyà tó máa jẹ yín bẹ́yẹn á ju èyí tó jẹ júdásì lọ i'm telling you. ẹ lè jẹ́wọ́ àbí. wo ni ẹ wo askari àwa sọ fún yín o èèyàn kọkọ òun àwà iṣẹ́ ọwọ́ tiwa làwa ń ṣe tó bá jẹ́ pé ká ṣe kí ni ká ṣètù ẹ̀ ni àwa ti ṣiṣẹ́ débi èrè èrè tó pọ̀ ló wà ló gọbọ ìgàn kò sọ padà ṣe kí ni ká ṣètù àmì kéèké. Ah, mo ti rí pé O ti jèrè bó ṣe wà yìí náà ó ti jèrè. take them away go. kí ni ìfarabalẹ̀ kékeré police kí ló ń ṣe wèrè wàá wàá ti lò tọdún márùn-ún tó bẹ́ẹ̀ náà ló ṣe ní ìkọ̀kọ̀ lápò lórí burúkú ara balẹ̀ ọ̀gá ẹ̀ gan kò jẹ́ ṣe làwùlà. ẹ wo ẹ ń sìn. Uh, and you? Um, the other criminal to get. Mú yẹn padà wá. láti mi olùkọ́ mo bẹ̀ ṣeré ni tá ipò mọ ibi tó wà ṣá. sir and you excuse me. kí lorúkọ oh, gallop, ọlọ́pàá kẹ́hìndé lorúkọ coming. kẹ́hìndé dájúdájú ìbejì ló láti jẹ i mean ibo ni táyé wa. ọ̀gá ọlọ́pàá torí ọlọ́run ìbejì ni mí sọ ìgbàgbé ẹ má béèrè Táíwò ẹ fílẹ̀ ẹ jẹ́ kó wà mí tó wà. ó wọn understand nǹkan tí mo sọ i mean ó yẹ kí táyé lè wá yọ ẹ nínú ibi tó wà yìí i mean ó ṣàyíwà láyé wà láàyè that is one then tó bá tó bá jẹ́wọ́ fún mi eh, i'm telling you máa yọ ẹ nínú ewu tó wà yìí yeah you can be safe from here ibo ni Táíwò ẹ wà. ẹ wo ọ̀gá ọlọ́pàá torí Ọlọ́run ah, Táíwò ah, ṣé Táíwò náà lè pè lẹ́ẹ̀ fi dá lálẹ́ gàrà ni ah, ẹ wo bẹ́ẹ̀ sọ ọ̀dọ́ra mẹ́ta Táíwò ni yọjú sẹ́mi o kò ní wá síbí yìí o ẹ fi mí o mo ti ṣiṣẹ́ mi débi èrè ẹjẹ́ lọ gbàdájọ́ mi o. Oh. criminal yìí kàn bí. ẹ ẹ ẹ ṣe sọ̀rọ̀ nìyẹn ẹ jẹ́ kó máa mú mi lọ lé mi. ẹ gbọ́dọ̀. mú ẹ wá kí ni tẹ̀ ah, ah. you don't answer questions with questions. díà ó dé ń bi no questions i don't understand mo ò kí be. ṣe bèjì. Hmm. fẹ́ràn mi mo and béèrè Who ẹ̀ sìn olóòkì be. ṣe bèjì hmm. tí mo find out pé bèjì ni ẹ fẹ́ràn fẹ́ kòrò. ṣé ìbejì ni ẹ bí mo ṣe ń bí ẹ kó madam lo ṣé ìbejì ni ẹ. àtẹ̀yọ́ ti bọ́ọ̀lù yín sọ̀rọ̀ báyìí ṣé màmá parọ́ ni olúwa fẹ́ràn mi ni mímì ń ṣèbejì wọn ò bíbejì nínú fámìlì wa. mo fẹ́ kó mọ̀ wípé àwọn olè tí mò ń wá tí mo fẹ́ mú látijọ́ ẹ̀ wọ́n ti mú wọn. wọ́n wà ní police station báyìí kan ni dẹ̀ wà bẹ́ẹ̀ jọ ẹ́ gidigidi gan same ah so what are you talking about. ó ṣàbí mi báyìí onílùwà nù mí àmọ́ sọ pé bóyá mo lọ di adigunjalè ọ̀ọ́ kí ni jẹ́ ọ̀rọ̀ yóò yé mi o ó tiẹ̀ fi ibi kọ́kọ́ yé mi jọ níbi tí báwo. yes dear. tí bá lè fún tí bá lẹ́tí àkókò ìbejì yẹn fún òun fi kọ́ pàrọ̀ fún mi. fẹ́ràn mi honest speaking I don't regret it. I mean it. I mean it. ọkọ mi ọkọ mi mo ti ṣe ọkọ mi ìbejì ni mí. ṣẹ̀ sí ẹ mo dẹ̀ ti ṣe nǹkan tí ò dáa lóòótọ́ ìbejì ni mí. ní ṣẹ́rí ìkejì mi ó jẹ́ ìkan nínú àwọn adigunjalè tí mo mọ̀ tí ó lè ṣokùnkùn sí mi àmọ́ mo ti gbé mo ti bá sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wípé kó jáwọ́ nínú iṣẹ́ ìgbéyé kẹ́hìndé jẹ́ kó di mímọ̀ fún mi pé òun ò lè ever ever ever fi ṣe olè yìí sílẹ̀ ìdí nìyí tí mo fi wá pinnu nínú ọkàn mi wípé gbàdọ̀ kúrò jẹ́ pé kò sí bàbá kò sí ìyá mọ́ eléyìí tí mo fi mọ wá ní kejì tó máa máa dójú tì mí káàkiri wípé bí wọ́n ti má kúkú dá tí mo bá ń ṣẹlẹ̀ ayé mi láìsí ọmọ Kẹ́hìndé bóyá mo máa dalẹ̀ ṣe ni ṣé rí gbogbo ìgbà tí mo fi pàdé yẹn mo mọ̀ sọ fún yín pé olúwa fẹ́ ràn mí lórúkọ mi ó ti jọ mo fẹ́ kó dáríjì mi ọkọ mi kò jọ kó rọ́nà ipò tí mo wà. fẹ́ràn mi kò sí nǹkan tí mo lè ṣe sí o. ó ní ìjọba mi wọn kò ṣe sí ìjọ ọkọ mi ọwọ́ ìjọba ti tẹ̀ wọ́n ti mú ó ti wà lágọ̀ọ́ ọlọ́pàá so dájúdájú ó máa fojú balẹ̀ ẹjọ́ nítorí pé àtòkè ni ọ̀dà yẹn ti wá so kò sí nǹkan kan tí mo lè ṣe sí. Ah, káyọ̀ jọjọ mo jẹ́ kí o fojú balẹ̀ ẹjọ́ jọ ọkọ mi jọ. fẹ́ràn mi i'm helpless. Sorry. Jọ̀ọ́ kọ́ mi jọ̀ọ́. tí rí mi tó bá gbèsè ayé ara ẹ dé mo ní kó jáwọ́ nínú iṣẹ́ adigunjalè yìí o ní láíláíláíláí o ní àfi tó bá ṣe tó bá fi lé ọmọ lọ́wọ́ ọmọ náà wá dà lọ́jọ́ tí mi báyìí tó fẹ́ fi lé lọ́wọ́ ìwọ ọ̀rọ̀ tiẹ̀ ṣùgbọ́n òun mọ ìran ọlọ́wọ́ ọba sí ẹ mo kọ́ mi lọ́jọ́ kẹ́ńdé òun á dójú tì mí ṣé mo pé ọ̀gá ọlọ́pàá tí wọ́n kọ yín lọ bá ṣé mo pé òlọ́kọ tó fẹ́ mi sílé tí mo lóyún inú mi lókè ó ti bá ti tèmi jẹ́ ó wá sọ ara ẹ wá sọ ara ẹ di ìbejì ọ̀daràn ó bà mí lórúkọ jẹ́ wọn ò ní sí wọn náà gbé yín lọ sí kóòtù àfàìmọ̀ kó má jẹ́ pé wọ́n máa dájọ́ ikú fún yín ní kẹ́yìn ṣé ọkọ mi tó ti mọ̀ báyìí pé ìkejì mi ò lè ní ó dẹ̀ jẹ́ kó di mímọ̀ fún mi pé orúkọ tí wọ́n pè é ìbejì ọ̀daràn ni ṣé dókítà bá wà gbé yín lọ sí kóòtù tádájọ́ bá dájọ́ kú fún yín ọkàn náà má tún délé wọn á lè mí jáde ta ni mo fẹ́ lọ bá ó tún wá dá mi padà sí ẹsẹ̀ arọ́ mi ó lọ mú sọ fẹ́ gbé kó jẹ́ kó mọ̀ wípé gbogbo ìṣòro kí ìṣòro tó bá dé bá ẹ̀dá láyé kí èrò kò fi ìjà fún ọlọ́run ọba jà pé ọlọ́run ọba nìkan ló mọ gbogbo bó ṣe ń ṣe nǹkan ẹ̀ nílẹ̀ ayé yìí kẹ́hìndé ó wá fi àṣẹ jù ó wá fi ìwà ìwà ìwà orí burúkú ìwà ìranù ó wá fi bá gbogbo ẹ̀ jẹ́ ó yí ẹ o bí ó tiẹ̀ yé ènìyàn ọ̀rọ̀ tí mo sọ ó yí ẹ kẹ́hìndé ó yí ẹ mo mísì ẹ nínú ayé mi mísì ẹ nínú ayé mi kọ́lọ́fọ́ ni mo wà èdè àmọ́ tó bá já sí ikú tí ọba tún máa lè pàdé tábàjọrò tọlọ́pàá fún wa láti ríra wa apẹ̀tipẹ̀lú ayọ̀ ẹ̀wọ̀ kẹ́lẹ́ ojú mi. Dáríjì mi. I love you so much. Dáríjì mi. Gbogbo tí mi you fi kó bẹ́ẹ̀. Àmọ́ ọ̀rọ̀ mi ọmọ kẹ́hìndé. Ọba jẹ́ akọ́gbọ́ fún gbogbo àwọn ènìyàn wa tí wọ́n fẹ́ rí wa sípò yìí àbí àwọn èèyàn tó ti àti gbé ìgbésẹ̀ lọ́wọ́lọ́wọ́ pé gbogbo kọ́kíkọ́ tí bàbá ṣẹlẹ̀ sí ọ̀tá yìí kí màmá gba ọlọ́run láyé nínú ayé rẹ̀ láyé lórí dáríjì mi àfìgbà tí mo wá sí ara mi di méjì ọ̀daràn ẹ̀mí àwọn èèyàn ti lọ látọwọ́ mi láyé lórí ojú mi tó ṣe pé èèyàn máa ń kú tó tún máa ń ríra táìwọ̀ látún máa gbàdé I love you. I love you too.